Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ àti aráalé. Èmi ni olùkọ́ èdè Yorùbá yín Ọ̀rẹ́náyà Táíwò Tósìn. Àkọlé ẹ̀kọ́ òní ni ẹ̀yán. Èròńgbà olùkọ́. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, akẹ́kọ̀ọ́ ní láti lè ìkíní fi àlàyé kíkún sọ ìtumọ̀ ẹ̀yán pẹ̀lú àpẹẹrẹ. Ìkejì, dárúkọ ẹ̀yà tàbí oríṣiríṣi ẹ̀yán inú èdè Yorùbá, kí ó sì ṣàlàyé wọn ní ṣókíṣókí pẹ̀lú àpẹẹrẹ. Ìkẹta, tọ́ka àti fàlàsíà àwọn ẹ̀yán inú àwọn gbólóhùn tí a ṣàkójọpọ̀ rẹ̀. Ẹ farabalẹ̀ kí ẹ máa bá ìdánilẹ́kọ̀ọ́ yìí bọ̀. Kí ni ẹ̀yán túmọ̀ sí? Èèyàn ní ìsọ̀rí ọ̀rọ̀ tí a máa ń fi yan ọ̀rọ̀ orúkọ tàbí àpólà orúkọ nínú ìsọ tàbí nínú gbólóhùn. Èèyàn máa ń ṣe àfikún àlàyé irú ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ tí ó máa ń yàn. Lára àbùdá ọ̀rọ̀ èèyàn ni pé èèyàn máa ń tẹ̀lé irú ìsọ̀rí ọ̀rọ̀ tí wọ́n bá yán tààrà nínú gbólóhùn. Òmíràn ni pé gbogbo ìsọ̀rí ọ̀rọ̀ mìíràn tó lè dúró àti ṣiṣẹ́ nípò ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ ni ó lè gba ẹ̀yán tàbí ṣiṣẹ́ ẹ̀yán nínú gbólóhùn, bíi: Ìkíní, ìsọ̀rí ọ̀rọ̀ arọ́pò orúkọ àti ìkejì ìsọ̀rí ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ. Bí àpẹẹrẹ, ọmọ pupa ni Adé fẹ́, ilé mi dára, ẹ̀yin náà mọ̀wé. Ẹ̀yà tàbí ìsọ̀rí ẹ̀yán inú èdè Yorùbá. Ìkíní, ẹ̀yán aṣòǹkà; ìkejì, èèyàn ajórúkọ; ìkẹta, èèyàn arọ́pò orúkọ àti arọ́pò afarajorúkọ; ìkẹrin, èèyàn aṣàfihàn; ìkarùn-ún, èèyàn aṣàpèjúwe; ìkẹfà, èèyàn awẹ́ gbólóhùn ẹ̀yán aṣòǹkà: èyí ni ẹ̀yán tí a máa ń lò láti kà tàbí sọ iye nǹkan. Bí àpẹẹrẹ, ìkíní, Ìyábọ̀ ni ìyàwó kẹta ọkọ rẹ̀. Ìkejì, ọmọ méjìlá papọ̀ ni Adéníkẹ̀ bí. Ìkẹta mẹ́ta mẹ́ta ni kí ẹ tó ẹ yan aṣòǹkà inú àpẹẹrẹ gbólóhùn òkè yìí ni kẹta méjì àti mẹ́ta mẹ́ta. Kẹta nínú gbólóhùn kìíní ló ń tọ́ka ipò tí Ìyábọ̀ wà nínú àwọn ìyàwó ọkọ rẹ̀ tó kù. Ẹ yan Èyí ni ọ̀rọ̀ orúkọ tí à ń lò láti yan ọ̀rọ̀ orúkọ mìíràn nínú gbólóhùn. Àwọn ọ̀rọ̀ orúkọ méjèèjì máa ń tọ́ka sí ẹnì kan náà. Ẹ̀yàn ajórúkọ yìí kan náà ni a tún ń pè ní ẹ̀yàn oníbàátan tàbí ẹ̀yàn alálàjẹ nítorí pé ẹnì kan náà ni ọ̀rọ̀ orúkọ méjèèjì ń tọ́ka sí. Àkíyèsí mìíràn ni pé àfàgùn sílébù máa ń ṣẹlẹ̀ sí sílébù tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ orúkọ tí ó ṣáájú pẹ̀lú àmì ohùn rẹ̀. Bí àpẹẹrẹ, ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a ní sùúrù, tí n bá padà dé a ó tún tẹ̀síwájú. Ẹ ṣé ẹ káàbọ̀ padà ẹ̀yin akẹ́kọ̀ọ́ kí n tó lọ à ń yẹ ìtumọ̀ ẹ̀yán àjorúkọ wò pé òun ni àwọn ọ̀rọ̀ orúkọ méjì tí wọ́n máa ń tọ́ka sí ẹnìkan náà nínú gbólóhùn ẹ jẹ́ kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí ìkẹrin olùkọ́ Yorùbá ti dé ìkarùn ilé wa ni à ń lọ. Ìkẹfà, dókítà Òyìnbó ni mo fẹ́ rí. Ìkeje, ọmọ tàwa kìí jalè. Nínú àpẹẹrẹ gbólóhùn kẹrin sí ìkeje, èèyàn ajórúkọ ibẹ̀ ni Òyìnbó, èèyàn ajórúkọ ibẹ̀ ni Yorùbá, wa, Òyìnbó àti tàwa. Òyìnbó nínú gbólóhùn kẹfà ń tọ́kasí dókítà kannáà, kìí ṣe dókítà mìíràn. Ẹ̀yin arọ́pò orúkọ àti arọ́pò afarajọ orúkọ. Àwọn ìsọ̀rí ọ̀rọ̀ méjèèjì yìí ni a máa ń lò láti rọ́pò àti ṣiṣẹ́ bíi ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn. Bákan náà bí ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ ṣe lè gba èèyàn tàbí ṣiṣẹ́ èèyàn náà ni àwọn méjèèjì ọ̀rọ̀ arọ́pò àti ọ̀rọ̀ arọ́pò àfarajọ orúkọ wọ̀nyí lè ṣiṣẹ́ èèyàn fún ọ̀rọ̀ orúkọ mìíràn nínú gbólóhùn bí àpẹẹrẹ àpẹẹrẹ kẹjọ ìyàwó wa ni Ṣadé ìkẹsànán Tọ́pẹ́ lọ sí ilé wọn ìkẹwàá aṣọ tẹ̀yìn dá wa (wọn àti tẹ̀yin) nínú àpẹẹrẹ gbólóhùn kẹjọ sí ìkẹwàá ni èèyàn arọ́pò orúkọ àti arọ́pò afarajorúkọ tó wà nípò ọ̀rọ̀ orúkọ inú gbólóhùn wọ̀nyí, wọ́n sì tún ṣiṣẹ́ èèyàn nínú àwọn gbólóhùn òkè yìí ẹ̀yán aṣàfihàn: èyí ni ẹ̀yán tó máa ń tọ́ka sí ohun tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ gan-an. Àwọn wúnrẹ̀n atọ́ka ẹ̀yán aṣàfihàn ni, pàápàá, wọ̀nyí, yẹn, yìí, wọ̀nyẹn, gan-an, náà. Bí àpẹẹrẹ Àpẹẹrẹ kọkànlá ìwé yìí ni Mo kà, ìkejìlá ọ̀gán ni mo fẹ́ rí, ìkẹtàlá aṣọ wọ̀nyí ti wọ́n jù. Àkíyèsí mìíràn ni pé a lè lo oríṣi ọ̀rọ̀ àfihàn méjì papọ̀ nínú gbólóhùn kan. Bí àpẹẹrẹ, àpẹẹrẹ kẹrìnlá: Ọmọ yẹn gan-an ni mò ń sọ̀rọ̀ rẹ̀ ìkẹẹ̀dógún èmi pàápàá náà ti rí wọn ìkẹrìndínlógún ìwọ yìí náà ni mò ń pè. bákan náà ni a rí atọ́ka aṣàfihàn bíi yìí gan wọ̀nyí yẹn gan pàápàá náà yìí náà, tí wọ́n ń ṣiṣẹ́ èèyàn nínú àpẹẹrẹ gbólóhùn ìkọkànlá sí ìkẹrìndínlógún. Nínú gbólóhùn kọkànlá yìí ni mo ṣe àfihàn irú ìwé tí ó kà láàárín àwọn ọ̀pọ̀ ìwé tí ó wà nílẹ̀. Ẹ ṣeun, mò ń padà bọ̀ ẹ káàbọ̀ padà ẹ̀yàn aṣàpèjúwe iṣẹ́ ẹ̀yàn aṣàpèjúwe ni láti pọ́n ọ̀rọ̀ orúkọ lé ní ọ̀nà tí yóò fi yé ènìyàn yékéyéké lára àwọn wúnrẹ̀n atọ́ka aṣàpèjúwe lè jẹ́ ọ̀rọ̀ àpèjúwe ìpìlẹ̀ tàbí èyí tí a ṣẹ̀dá bíi rere dúdú kékeré funfun pupa ńlá dídùn líle, yíyan, díndín, ńláńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí àpẹẹrẹ, gbólóhùn kẹtàdínlógún ẹja yíyan ni a fi se ọbẹ̀. Ìkejìdínlógún Adé wọ bàtà funfun. Ìkọkàndínlógún ọmọ rere ni Tóyọ̀sí. Ogún omi dídùn ni mo fi po ògì mi nínú gbólóhùn kẹtàdínlógún sí ogún atọ́ka aṣàpèjúwe tó ń ṣiṣẹ́ ẹ̀yán fún àwọn ọ̀rọ̀ orúkọ inú gbólóhùn wọ̀nyí ni yíyan funfun rere àti dídùn ẹ̀yán àwẹ̀ gbólóhùn lára odindi gbólóhùn ni a ti ṣẹ̀dá ẹ̀yán àwẹ̀ gbólóhùn Ẹ̀yà àwọ̀n gbólóhùn yìí máa ń tọ́ka tàbí fi ìtumọ̀ kún ọ̀rọ̀ orúkọ inú gbólóhùn. Wúnrẹ̀n atọ́ka ẹ̀yán àwọ̀n gbólóhùn ni ti bí àpẹẹrẹ, àpẹẹrẹ kọkànléníogún ọmọ tí mo bí lọ sí ìlú òyìnbó. Èkejìléníogún owó tí asọ̀rọ̀ rẹ̀ dà ìkẹtàléníogún ọ̀daràn tí ọlọ́pàá mú ti sá lọ atọ́ka tí ni ó sábà máa ń bẹ̀rẹ̀ abala tàbí apá kan gbólóhùn tí a mọ̀ sí awẹ́ tó máa ń ṣiṣẹ́ èèyàn fún ọ̀rọ̀ orúkọ inú abala gbólóhùn kejì bí a ṣe rí i nínú àpẹẹrẹ gbólóhùn kọkànléníogún sí ìkẹtàléní ogún iṣẹ́ ṣíṣe kọ́ iṣẹ́ ṣíṣe ẹ jẹ́ kí a wo iṣẹ́ yìí papọ̀ a kọ ẹ̀yán inú àwọn gbólóhùn wọ̀nyí jáde b dárúkọ oríṣiríṣi ẹ̀yán kọ̀ọ̀kan tí a lò nínú gbólóhùn kìíní sí gbólóhùn ìkẹwàá ìkíní Ẹja dídùn dùn ún mu gààrí díndín, ẹ̀yàn aṣàpèjúwe. Ìkejì, ọ̀rọ̀ náà kọjá ibi tí a rò ó lọ. eyan (Ẹ̀yàn aṣàfihàn) Ìkẹta, ọmọ mẹ́ta ń ṣeré. mẹ́ta ẹ̀yàn aṣòǹkà. Ìkẹrin Oúnjẹ tí mo rà kò yó mi tí mo rà ẹ̀yán Awẹ́ gbólóhùn. Dókítà dúdú ni ó fún mi ní abẹ́rẹ́. Dúdú ẹ̀yán aṣàpèjúwe. Aṣọ tiwa rèé, tiwa ẹ̀yán arọ́pò afarajọ orúkọ ilé wọ̀nyí wù mí kọ́ wọ̀nyí ẹ̀yán aṣàfihàn. Ìkẹjọ, ọkùnrin alágbe ń tọrọ owó. Alágbe ẹ̀yán ajórúkọ. Ìkẹsàn, owó tí ó sọnù náà tamí lára. Tí ó sọnù ẹ̀yán awẹ́ gbólóhùn ìkẹwàá ọmọ mi dá mi èèyàn arọ́pò orúkọ ẹ ṣeun mo ní ìgbàgbọ́ pé gbogbo àlàyé láti ẹ̀kan ẹ ti rí ẹ̀kọ́ kan kọ́ níbẹ̀